I know they on the clock on Fresh 105.9 FM. It's a Turaka Tuesday, and I welcome you officially to the Road Show with Rolake. On Tuesdays, guys, we get to unwind after, you know, the anxiety of the start of the week on Monday. A lot of people always say Monday is a blue day, they have bad days on Monday, but Tuesday, Monday's out of the way. Yeah, well into the week, and I hope that today's going according to plan for you. As we do on Tuesdays, I'm going to pose the question of the day. I'll post it on our Twitter Twitter, on our Facebook, so you can be part of the conversation. I will do that from now until about 4:45 p.m. At 4:45 on the dot, we switch things up, and I'll hand over to the sports crew to update you on everything you need to know about the world of sports. At 5 p.m. on the DOT, it's a Tuesday, so you already know. Let's talk about it. Comes up from 5 till 7 p.m. with Sayinka Ayefele, and Eniton Olusegun Bamidele. That's EOB JP. And together they'll push it through from 5 till 7 on Let's Talk About It. At 7 p.m., the national news, first in English language, and the translation in Yoruba language comes up right after. And right after that, guys, I'm back with you at about 7.30 tonight with tonight's edition of The Other News. We're together alongside BYZ. We'll track trending stories from newspapers across the country and around around the world. So, welcome, welcome, guys. That's the full rundown of things to anticipate on Fresh 105.9 FM from now till about 9 p.m. But before we dive into the question of the day, Yes, so as they say in Yoruba, I hope you didn't see the rain. <laughs> I saw the rain and I was grateful for it as well because at least everywhere is cool. I know that it has caused traffic in different parts of the city because when it rains in Nigeria, for some reason, automatically, once the rain starts, traffic starts as well. I know that the transporters as well, when it's raining heavy, usually hike the price of, you know, people's transport fare. But let's hope that doesn't happen today. If you are out and about in the ancient city right now, you can tell me where you are. Tell me what the traffic situation is where you are. Is it smooth sailing, free flowing, or are you in go slow? Hit us up on Twitter at Fresh FM Ibadan. Let's go back to the music, guys. I've got OBO Davido Baddest alongside Mujiz from R2Bs, and this one's a collabo Niger Ghana collaboration. It's called Maybe. Oh, yeah, da bam, da ba da ba da da bam. bam, oh, baby girl, come sit, come with your bam bam. Baby girl, rock, bam, beep, bam, di da da da. Oh, di da da, bam bam. Baby girl, rock, bam, beep, bam, di da da da. up on the bam bam bam. cuckoo, say cuckoo. she your body no be fire wound you. Yeah, we your body busy. We go make man study physics. When my body no be fire wound you. Fire, fire. Maybe this your, this your baby, baby, this your, this your baby, baby, this your. baby. this your, this your baby, baby, this your. I'm not trying to pass you by. I just want you in my life. Oh, pretty little thing, I'm just trying to get inside you. And I know you feel the vibe too. I just want you in my life. Mm-hmm. Oh, yeah, no, pump, da, ba, da, ba, da, da, pump, pump, dish, pump, pump. So, baby, girl, rock, come, sit, come, with your pump, baby, girl, rock, pump, pump, dish, da, da. Everybody, your Baby girl, your mama. Baby girl, get you For you, I go in for casino. Three, two, one, take it one. Oh. Me name say me super in ya. That's what me I say you study for book, physically education, life skills. So oh. she study, I'm well, oh, well. Culture study, she go bend down low. Shabby na agbaja, agbaja. Anytime you turn around, fire, fire, fire, fire. Oh, better back, but then, eh, eh. eh ba ba ba. Jesus. and that untitled Maybe. Yes, guys, you're hanging with Rolake on Fresh 105.9 FM, and it's time for our question of the day. Now, on Tuesdays, our question of the day most times comes in sort of like a story. Well, today we're going to be talking about a particular situation. So I'll share the story first, and then I'll ask the question. And this one is a fight of two friends, female friends actually, really close friends. They've been friends since secondary school, went to separate unis, but they maintained their friendship friendship, even in university. You know, when you call somebody your sister friend, that kind of girlfriend where you can share anything with, both parents know each other, um, you can pretty much tell her anything, no shame, nothing like that amongst these two ladies. Everything was going good they they're both married. Yes, they did. You know what they're supposed to do at the time they're supposed to do it. So they went through uni, went through NYC, did masters, met the love of their lives, and got married to separate guys, obviously. <laughs> Anyway, the problem now is one friend has been avoiding the other friend. She says she's been avoiding her friend I love you. Tell me what you want, what you you know my love is physical. And I know what to do for them. No black magic has got you now. Baby girl, you that I'm truly glad I found me a miracle Who be that they say? I got me a gold. come bless me with a girl who's cool and she's sexy. nítorí pé ó ń gbóná òun àwa mr magic intro wey salu. but before that she been there for please call back. and so i had to give her the magic to call her to order. I dey call, I dey call her. She dey form, she dey form, she dey form, she dey play. They call her, they call her. She dey form, she dey form, she go form, she go say. Tell me that you love me, cause you know my love is physical. Tó bá ṣìnà wọlé, tó bá ṣìnà wọlé, má lọ ṣeré kéré, má lọ ṣeré kéré. Cause you know my love is physical, physical. And I know what to do for them. You know black magic has got you now. Baby girl, you got to know that I'm truly glad I found me a miracle in her. Who be that they say? Osusu Ekulwado, Tori mi I got me a golden girl, my own. Uh, okay, God no go let me. Deal with the kind girl will go stress me. Cause if you cool, then I got you. But wahala is something that I can't do. My darling, yo, can I call you darling? You see, now that I got you to leave, you won't find a replacement. Go hard me. And when you smile like that, especially when you smile like that, too. Oh. You put your guy in a trap. The way your booty run like that, too. Oh. That, too, oh, that, too. Tell me that you love me, cause you know my love is physical. Tó bá ṣì ná wọlé, tó bá ṣì And I know we do for them. Some people them I want no Magic now People they move out of place. And so king of is step people they round out of place. Ram pam pam pam pam pam. Everybody jump up pam pam. See all my ladies ram pam pam pam. See all my girlie them pam pam pam. Everybody feel me again. Everybody holler my name. The people them are shouting. Them say me are too much in a the game. See, they want take me out of place. Them try but they cannot displace. Number one, they chilling at this place. King up dance, so that is my place. Every time I come, me get my space. Them say the boy, he don't craze. Every time I come, I they make them the crazy. The people dancing like say them blaze. I say ram pam pam pam pam pam. See all my girls jump jump jump jump pam. See all the people jump up pam pam. See everybody then run pam pam pam. Yeah. And something now stepping at the place. People they move out of place. And so King Duff is stepping at the place. The people they run out of place. Rum pa pum pum pum pum. Everybody jump up pum pum. See all my ladies rum pa pum pum. See all my girlie you them pum pum pum. See them a feel me now. Am I know me? Everywhere me go, the people them a feel love me. And the style I bring, the people them a feel accept it. Sound good, see the people them a chop it, chop it and I give it. That's all me give it. They come do it, and the people them a love it. Pull up pull up me, let's go, yes a fit chop it. Uh-huh. And the style I do them give it. I say rap, pop, pop, pop, pop, pop. Tell all girls them jump up, up, up. Mama and papa jump up, up, up. And they make the people them jump up, up, up. Dance all step in the place. People them move out of place. Yeah, yeah, yeah. I've never seen this special kind of woman. pass brain on. Mama, my baby girl, she a pass me brain on. Mama, me say she a pass me brain on. Now, them this girl sound like any type of man on your head right about now. She do do do do bang bang. Sound it. I've been looking, I've been searching. Man hustle, man a work it. But I be ordinary person. Waiting you see, I got the blessing. Ooh, oh, no be something. Java na long thing. No, they no go greed that one for me. Ooh, oh, no be something. Java na long thing. No, they no go greed that one for me. Oh yeah, ó ti fà á tán, kí ló ṣe é gan bí mo yeah, don't come to cause commotion. When a boy don't blow like explosion. Hey, me a the rap, you go roga. Let me they make you go roga. Hey, don't me. I dey one. Oluwa born I born do gbege one. Check on balance and say fast at and then go balance. Then they all my name from here to Canada. Get them plenty with long way bend like banana. We are big on oh. I be looking up in searching. Yeah yeah. Man hustle, man I work. it. But I be ordinary person. Waiting you see I got the blessing. Ooh, oh no be smarting. Savannah long thing. Daddy no go greed that one for me oh, no be something. Savannah, London, no, no go greed, i for me. Man a get grimy, girl I enjoy me. Say that a the reason me just shows headline me. Able one sign me, no boy can't buy me. Man a bad man, FBI can't find me. More time me look clean and shiny. Me forget the time, but me Rolex remind me. Real bad man, them from Baghdad behind me. Focus on the matter, now my bad design me. To a man, you guys and girls, we getting money, booty, booty. Tell my one niggas and get on getting money, booty and body. I've been looking, I've been searching. Yeah, yeah. Man, hustle, man, I'm working. Yeah, yeah. But I be ordinary person. Waiting, you see, I got the blessing. Yeah. Ooh, oh, who no be smarting? Savannah, long thing. don't be the one for me. Look at them, everything is the budget. They call, they call, all that is. They say, I got that money for politics. Show that. A lot of controversies, some pretty fake news for their benefits. Just because I done it with the senators and the kings. Percy the daughter says she want meet me. Oh yeah, I still rock now my favorite corner. But if any anywhere, you know I'm not a newcomer. If I dey make you as Abuja baller. Even what it knows, I know they carry last. A good citizen, a big diplomat, representing Africa and the world wide. Uh, ah, Mr. Gomino, Gomino, then they call me Mr. Gomino, Gomino. Eh. Mr. Gomino, Gomino. Oh, the chef me, Mr. Gomino, Gomino. Each and every day of my life, I flex my love. I flex my love. I like it like that. Each and every day of my life, I flex my love. Oh, I flex my life. I like it like that. So, so, players always answer you, don't have to beg. Don't your uncle to iron like a flex. Do your work before cause and use your head. Give them all your best, make it live your less. <laughs> of course, I know that you got a lot on your head. You are getting it, cause you got some story to tell. Now that me body different club, black of a feeling, so music and Taliban. I'm a lock my neighbor. Oh, to tell you, Bobo, walk on the ferry. Wọ́n What my rẹ̀ jẹ́, wọ́n máa bá rẹ̀ mú, wọ́n máa dìtẹ̀ lọ́wọ́ aládùúgbò. Mr. Gomino, Gomino. Then they call me Mr. Gomino, Gomino. Yeah, come on, hey. Mr. Gomino, Gomino. chef and me, Mr. Gomino, Gomino. Each and every day of my life, I flex my life. I flex my love. I like it like that. Each and every day of my life, I flex my life. I flex my life. You know, now only God me a fear. For the fine girls me a get. Brother, I'm the man with my check. See by the way the boss, we no do and he done it. Bende, bende, bende. My feet talk to where all lead. Oh, me the so oh, me the longest. Oh, me the the tension, oh, me the dead. Yeah. Every other song, I am killing it. Every other girl, they be Every other show, I be shutting it. Timbalo, motor, I'm a I love my life, oh. try to flex my life. Uh. Oh, oh. I flex my life. I like it like that. Oh. Each and every day of my life, I flex my life. I flex my life. I like it like that. For like you give me love. Oh. Now you the catch my shot. Oh. For your sake, I go go touch you. Oh. Yeah go drive around for my Porsche. Baby, pana, they say you like you all I, I get you all Baby, pana, anywhere that you go, I can follow you to go. Baby, pana, they say you like cassava, I get to be cassava. baby, pana, my love for you, you never die, you never die. Uh. Iva, oh baby, viva. Baby, you too sweet, Iva, Java. baby, dance it to the lagwaja. Make mm, a take you to Babalada. Iva, Iva, oh baby, viva. Baby, you too sweet, Iva, Java. My baby, dance it to the lagwaja. Oh, make a take you to Babalada. So love is a beautiful thing. Can you the cool my temper? Love is a wonderful, tender feeling you they give me ginger. So baby, dance it, dance it, dance. The beauty in your eyes they give me life. Oh, oh. I could give the love, the thanks. oh. for the sake, oh, yeah, for the sake of love. Oh, oh. baby, mm, leave it up, body, body, body. I never give it up, body, baba. Oh, for your I could kill you. show you love that you never seen before. For like you give me love. Oh. Anybody play ball? Oh. Now you the catch my shot. Oh. For your sake, I go go church. Eh. Hey. We go drive around you for my Porsche. Baby, pana. They say you like you all. I, I get you all. Baby, pana. Anywhere that you go, I can follow you to go. Baby, pana. They say you like cassava. I get to be cassava. Baby, pana. My love for you, you never die. You never die. Uh, if I ever, oh baby, if I ever. Baby, you too sweet, Fajaba. Uh, baby, dance it to the lagwaja. Make a take you to Babalada. If I ever, oh baby, if I ever. Baby, you too sweet, Fajaba. Uh, baby, dance it to the lagwaja. Make a take you to Babalada. One your child, one your child. You see, you are taking my love. Oh. I cannot understand how I'm feeling you are my woman crush, oh. Wanyama, wanyama, you see, in a magazine, oh. and twos. It's your boy, the back, check a decorate the dance floor. Take you on a top, take you shocking on the stoop While you rocking and jamming to sound from DJ Speed up. Money on my mind. precise, visualize. Elevating, but don't know what you realize. It. Take it easy, take it easy. see the light shining, them they run come. Mm. Now you see, say we the run the city. I don't think that any one of you can step the city. I just wanna sing the song, song. Break it down, oh yeah, shake it to the conga, yeah. Baba God don't bless us, now why we they talk this matter, eh? Some people want to pull me down, I still they walk eh? No be say them say, no they do like say you know no. sókè. adúpẹ́ fún ọlọ́run. ó yá kó mọ́lẹ̀. adúpẹ́ fún ọlọ́run. jẹ́ ká jẹun sókè. my brother if i start to talk.

Every day is a good day. Holiday from Monday to Sunday. Oya komole, oya kwesoke, oya patewo. Show them problem no day. See my life today, blessings every day. I they shine so bright. It they make them they wonder why we they so composed. Anything we do, we they in control. Anywhere we go, then they won't follow. And anything we touch, we they turn to gold. Ah. Oya jó fún mi. Adúpẹ́ fún ọ̀nà. Ẹ̀gbọ́n wọ yín sókè. Adúpẹ́ fún ọ̀nà. Oya kò mọ́lẹ̀. well for ọ̀nà. Jẹ́ ká jẹun sókè. Bọ́dà.

anywhere can order. All the water man see Doesn't make me to holla. He don't make me to holla. Oh yeah, do only sado, only sado know what do. Him a wanna eat at the cow, but the shop is a shop for me. Oh yeah, do only sado, I want you to do gbapụta pịta akwa pịta akwa wesi pịta akwa kpọọ ezi ebe akwa ebe akwa alọ no ah oyo oyo I'm sorry yo hey I am sorry yo get a lot of goods for Saudi. And I like an man on a Yankee. I believe all my guys is from Mali. Chuku goes in man on a Banti. Nadu Bemu, Bemu Legio. Oh. I got my butters in Babala, can I even have one achieve show. You be my people, oh, you sabi ni kwa kika na yo. Oh, yo, oh, yo. I'm sorry, yo. I'm sorry, yo. Hey, brother, I am sorry, yo. It's a problem. This problem is our problem. The boys them, now we go solve it. We go join them together and solve it. Yeah, you don't tire, girl. That's why I know say you don't tire. Every other day, every other man say they're on fire. But baby, on that, on that, baby, on that. You better don't drop that thing, yeah. Baby, on that, baby, on that girl, you got a whole lot. You better don't drop that thing, there. I Kim Kardashian, carry front and carry on. You look like my Aria, I no good mind to marry yeah. I'm gonna search and I'm gonna find and I'm gonna own that. Oh, you're gonna like it, you're gonna love it when I own that. Your problem, it's a problem. This problem, it's our problem. The boys, them, we go solve We go join them together and solve them. Girl, you don't tire, girl, I swear no say you don't tire. Oh, na na na. Every other day, every other man say they're on fire. But, but baby, on that. NineJockey.com. Baby, on that. You better don't drop that thing, yeah. Baby, on that. No on that. Girl, you got a whole lot. You better don't drop that thing tequila me tipo con coquino. Bonitio, now you got that bonitio. Now now your problem, I beg you tell me the problem. I know the location. I like it, I know the location. I get it out for Ghana, they ready to go now. Mm, they ready to go now. Them they smoke and it's in, them they drink and it's Mm, them they drink and it's Hennessy. Make you plenty money, they do, I will see you. Ah, but every time I give you lamba, I kill a shell and gong gong, kill a shell and gong you know I make you boogie down. Kilo ló ṣẹlẹ̀ gangan? kilo ló ṣẹlẹ̀ gangan? Steady stacking on my paper. Wani kí ló ṣẹlẹ̀ gangan? Kí ló ṣẹlẹ̀ gangan? I make the party come alive. Kilo ló ṣẹlẹ̀ gangan? Kí ló ṣẹlẹ̀ gangan? eyes no rise kò máa kàn mí kẹ́ kí ló wọ́n pé mama fi lọ́kù let me care. sí all your girls in my DM kí one wá níbẹ̀ sliding in I bought àbọ̀tẹ́pọ̀ ọ̀gẹ̀dẹ̀ mọ́lẹ̀ sí Charlie came Charlie saw Charlie conquered Charlie going higher he know dey run down Charlie get haters he know dey see hater Charlie make money Charlie chop like. ẹ kilo, kí ló dé kí la gbé kí lẹ jù gan náà ẹ wọ̀nyí gbàngbà tọmọ yìí fẹ́ máa jù gan náà ó fẹ́ máa fi kíní burúkú yìí máa kó mi láyà anyways mi ò máa ń jọ kó mi láyà jẹ. hello hello i see you. So yeah, baby, ice you, I bank here, ice you, no one there, ice you. I beg you, tell me the place, make I know the location. Mm, make I know the location. I get the girls from Ghana, they ready to turn up. Mm, they ready to turn up. Them they smoke and anything, them they drink and I see you. Mm, them they drink and I see you. You make you plenty money, you they do, I will see you. Ah, boy, every time I give you lamba, one kilo shell and gongo, kilo shell and gongo. You know I make you book it down, kilo shell and gongo. Kilo ló ṣẹlẹ̀ gangan. Steady stacking on my paper, Kilo kí ló ṣẹlẹ̀ gangan. Kí ló ṣẹlẹ̀ I make the party come alive, Kilo ló ṣẹlẹ̀ gangan. Kí ló ṣẹlẹ̀ So, whether na pankere or gangwa, Then kibo. Tennessee and party ballet, me I must give up. I don't care about my eta, you be foul, you be cow. I'm a milli milli boy, jokilo call me kota. Light up, that noise maker, smoke up in a posh car. I am so afraid I can't see, but me to touch light. Kisumu girl in Kenya with a bad gun. Shadi had a skinny body and a very bad bunny. O'Shea flyers, O'Shea flyers. When I pull up with a Porsche, I'll O'Shea madness. You the king of the new school, he still never reached to. Skibbo, Skibbo, O'Shea madness. hello, hello, ice you, ice you, no baby, baby, ice you, ice you, no bank here, ice you, ice you, no one there, ice you. I beg you tell me the place, make I know the location. Make I know the location. I get the girls from Ghana, they ready to go now. They ready to go now. Them they smoke and it's in, them they drink and it's NSU. Mm, they drink NSU. You make you plenty money, you they do, I will see you. Skibo. But every time I give you lamba, I you a shell and gong gong, kill a shell and gong we quarrel. We gon' settle when everything is not well. Girl, gentle. No other girl with me act well. Two of us like pot and capsule. I just can't tell why we fight. Cause they ne mmienu nyaa yo na me complaini wɔ sɛ no yusu car no kɔsɛyɛ na wɔde panamera na kɔfa ne nnua kabote na wɔde kii na kɔma brato enti makoma baɛ na mefrɛ ne bɔndɛ bɛgya na hɔ akɔfa gɛɛ wɔ paa wɔnhwɛ ɛtɔ da bi a yɛ no agorɔ wɔ m'ani so i'm really taking a piss dɛ mekae ne deɛ wampɛ enti meso ne mu anadwo a wɔse mepɛ sɛ mepie gya watwe maso akyɛ na bosome nan ni wɔde kakii ne dante mepɛ sɛ me so ne mu mpa ɛbɛsi bia na coast ɔyɛ bay all i got to do is take your hand and run away papi kojo kaa yɛ na ata ɔsɛ kyene ma me na mepɛ dɛ debi debi bɛba na yɛ late look lugu your face gɛɛ ne se mepɛ sɛ me so ne mu a ɔma me no a mepɛ sɛ me frɛ Curious of Benin Republic, and of course, uh, the Crocodiles of Lesotho, away from the African Cup of Nations qualifiers, uh, will come back to Europe and celebrate. Uh, away from Europe, we come down to the news concerning um, Bayer Leverkusen. They have decided um, to sack their head coach uh, Peter Bowles uh, after appointing um, Hannes in the bid to stop the pro run form um, in the German Bundesliga. Peter Wolf, um, the former manager of Kai Havertz, has been replaced uh, by former Germany under 18 coach um, and the Wolves uh, until the end of the season. Peter Bowles uh, took charge of Leverkusen in December 2018, but of course, after just three wins in their last 30 league games. Um, Leverkusen have decided to sack Peter Wolves um, in the course of the season, um, right there in the German Bundesliga. Celebrating other, other news in Europe, Xavi Alonso will not be joining Borussia Mönchengladbach in the summer after the German club decided uh, for a different man to replace Marco Rose. The sporting director, Marcel Eber, has decided to choose a different candidate for the Mönchengladbach job. According to report, uh, Bayern Munich defender David Alaba has rejected an opportunity to join Chelsea this summer. And of course, AC Milan has reportedly eager to activate the option to buy clause in order to sign Chelsea defender Fikayo Tomori on a permanent deal in the sum of 28 million pounds away from Europe before we end the program, let's celebrate NBA regular season We um, where Orlando Magic is set to take on Denver Nuggets. Um, New Orleans Pelicans up against um, LA Clippers. Miami Heat up against the Funny Songs. Golden State Warriors up against Philadelphia 76ers. those are the games set to go down in the NBA regular season. Ladies and gentlemen, this is the best way to wrap up the program for this uh, beautiful evening. Don't forget, waiting old man see for ground. Picking, will stand on top tree. No go ever see him, my brother. That is an indication that always show some respect to elders. My name is Bola Ho Olalire. Let's do this some other time. Until then, I am out of the studio. Fresh 105.9 FM your Feel Good Radio. Are you an aspiring entrepreneur in the agribusiness space, residing in Open State, and looking to build a lasting and sustainable agribusiness? Has your business faced challenges during the COVID 19 pandemic? Are you seeking business management skills and knowledge within the agribusiness value chain? If yes, you need to apply for the eight week Aspiring Entrepreneurs Agribusiness Program right away. Organized by Faith Foundation in partnership with Mitsubishi Corporation, the 2021 Aspiring Entrepreneurs Agribusiness Program is a free eight week virtual program to support young Nigerian entrepreneurs between ages 18 and 35 years to learn business modeling, marketing strategies, and financial management, amongst others, to grow their agribusiness. To learn more about the program, visit www.faithfoundation.org forward slash AEP agribusiness. The application for the Ogun State cohort closes on Sunday, April 4, 2021. Once again, the website is fatefoundation.org forward slash AEP DP Agribusiness. Mami, èyí ká gbá bọ́ọ̀lù yìí. Mami, èdè bá mi ti kẹ̀kẹ́ mi. Mami, ó yẹ fokùn yìí. Mami, èyí ká ṣe bójúbójú o mami eyíkàmù twisco ẹ nílò ẹ. ó rọrùn láti dá ọmọ twisco mọ̀ nítorí wọ́n máa ń jí pépé àgbé ohun mímu twisco chocolate drink tuntun dé o àpapọ̀ kòkó mílìkì àti malt lọ́nà ọ̀tun ó kún fún èròjà enafort tó jẹ́ àpapọ̀ vitamin àti mineral tó ń fọmọ lókun tí wọ́n nílò fara tó jí pépé twisco ó ń fún ẹ lágbára láti mú èrò ọkàn rẹ ṣẹ. Fresh 105.9 FM, your feel good radio. Ìbàdàn kí ni sọ? Fresh FM nìbàdàn la wà. káwa tó bẹ̀rẹ̀ eré wa. káwa tó bẹ̀rẹ̀. àṣebà olúwarùn. àṣebà onílẹ̀. àṣebà ọmọdé. àṣebà àgbàlagbà wọ́n ti ní kò séwu fún wa ọmọdé bá jùmọ̀ àbárò kó dalẹ̀ kí bá ní ṣe é. Fresh FM nìbàdàn let Let's talk about it. Let's talk about it with, with Yinka Aifale, and EOB. All right, we need to slow down a bit. Master Pia Pia. Uh-huh. ẹ ṣáàjọ. ìṣọwọ́ àjọ sí àwọn instrument bí ìgbà tó wà lórí stage náà ni. bẹ́ẹ̀ ni a mọ yí slave. yí slave. Hmm. báyìí nǹkan. Mm, mm, mm. tí má ló ti tó ti tó mo ti wà ok. àtọ nílùú àṣìdìjà. ó ní. ẹ bá ní ó ti tó ti tó àìtọ́ ẹni èlò àṣìdí ẹja. bó ṣe jókòó. àfi bí apẹ̀rẹ̀ fufu. Ah, ah, ọ̀gá ṣe àná sit well. you sit well. Ah, ẹ ṣáà mọ boko yìí jẹ. bó ṣe jókòó ń jẹ́ kí n rántí lọ́jọ́ kan mo ní mo ní four two lọ́wọ́ láyé lọ́rùn máa rí epo three thousand sínú mọ́tò mi ó kù one two máa wọ ilé oúnjẹ ǹjẹ́ kí n sì jẹun màá rí tẹ́nìkan jókòó exactly bí máa ń ṣe jókòó yìí. bí apàdé fùfú báyìí. bí ṣe jókòó yìí so ọwọ́ àtúnwá òun á wọ súùtù sọ̀rọ̀ kí yàtọ̀ ń bẹ láàrin súùtù àti kóòtù. bí àpò èlùbọ́ ní kóró ògùn ègùn. ó kúnlẹ̀ gidi ni o yóò náà dúró báyìí ni. ó kúnlẹ̀ bí ẹran létà wà ní o ó wá ní hmm. ah, ìgbé wọn da ọdẹ test ìgbé wọn. Hmm? Ah, mo ní mi ò ní ìgbé wọn da èmi ti <laughs> fẹ́ mèkì ọ̀dà lórí one two tó wà lọ. ok wọ́n ní ìgbé wọn dà. <laughs> òun ti jẹ́wọ́. o de test ìgbé wọn. Ah, mo ní mi ò ní mọ̀ọ́kì. no no no no on my bill. on my bill ok. mo á ṣe mo á nawọ́. ìgbé ah, kan. àyìnrìn mi kí ni wọn kì í fi bí stick báyìí ni. wọ́n ti fi gígùn. àṣẹ ẹ̀kọ́ kan fifty fifty naira ni fifty fifty thousand five thousand ẹ̀kọ́ kan. five thousand ìgbé kan kọ̀ọ̀kan tán mm, ti gíbọ̀. mẹ́rin ló wà wà ń bẹ̀. ok ìgbé mẹ́rin ó jẹ́ twenty thousand fùfú mélòó lọ jẹjẹ. no mi ti àní mo ti ọ̀dà fùfú mi tẹ́lẹ̀ mélòó bí kí n kàn jẹ bíi méjì. méjì péré o ti yọ. ọkọ wa wá fi ìgbín mẹ́rin jẹ fùfú méjì. ìgbà tó sọ pé ìgbín wọn dà. ìgbà tó tiẹ̀ ti sọ pé on my bill. ó ní on my bill. ńlọkàn yẹn ṣe túká pé ibi wọn bá jẹ ìgbín dé. ìgbín kan mọ̀ pé mo jẹun ṣùgbọ́n a ti ha ìgbín mẹ́rin yẹn mo ká no. mọ jẹ́ ọyọkù nù bí ọyọ kárìlá yẹ o ní ah. kàn bu omi atalé. o <laughs> ah! sori <laughs> gbin báwọn ìgbín tí wọn bá ti kọ́kọ́ sé sínú igi inú igi yẹn ẹ tó bá fẹ́ jẹ tó náà kàn bu ata gbígbóná le. kàn kó lè bá a rí lọ́yọ̀ tọ̀ mi. bó ṣe ń gejẹ lò ó mọ̀ gí ata. ọ ọ ní ọ oh, ní oh, you don't take alcohol mo ní no ah, no ah, wine nìkan ni. o Ni oh, red wine ó dáa red wine ó dáa fún heart. ó dáa mo ní ah no no no take it on my bill. Ah, on my bill again. ẹ mọ àwọn pé ah, ah, ẹni yìí mọ. ó mọ náìsì jẹ́ ẹ mọ́ra tẹ́lẹ̀. aláàmọ́ra àní bó ṣe rí mi báyìí ó kọ́kọ́ ń wò mí wá rẹ́rìn-ín tó mọ̀ pé èmi náà wá rẹ́rìn-ín padà sí you look good no you look good too mo wá fẹ́ mọ jẹun yẹn gbogbo ntẹ́ sọ búkà ni o. ẹ eh, ní àní restaurant ni restaurant ok. so ó kàn ó wá ní wọn á ṣẹ́wọ́ sí i ó ń gan ló bá mi ṣẹ́wọ́ sí Eh, àwọn olóúnjẹ eh, àwọn olóúnjẹ eh. red wine kan. so bí yẹn ṣe wá ń bọ wá ní ah, ah ó ní níbo ló fi manners sí pé glass cup dà ah, so ìyẹn wá ṣàṣọ pé kí n má bínú lọ mú. glass cup wa. Hmm. àyíká ń bá da red wine. o bù sínú cup. ẹ mo da bí alákọ̀wé. sọmọ kéèyàn ti rà náà nù. bẹ́ẹ̀ ni bọ́ba ti já o ti rà. ẹ tẹ́lẹ̀ bá ti já. bọ́ba ti já o ti rà wọ́n tiẹ̀ wá ní kíní burúkú kan lẹ́nu tí èèyàn fi lè dá padà kíní kan bẹ́ẹ̀ bí igi báyìí bí ìfukù báyìí igi báyìí tọ́ba ti ti sinú wàhálà bọ́ yọ jáde wàhálà kò lè sáìsì ẹ̀ mọ́ kò sáìsì ẹ̀ mọ́ jọ pé mọ́ṣíìnì ni mo ń. èyí tí ẹ̀ mọ́ tí wọ́n fi tí wọ́n fi tì í bọ̀. sórí mo ṣe dà gẹ́ẹ̀ hmm. lótùtù hmm. ó ní báwo ló ṣe taste mo ló ah. mo lè mú o eh? pé kí n ṣe tẹ́kì kó mu méjì. mo á ní ẹ̀ mo ṣètúndé ọ̀dà fún gbé o mo wá lára àwọn tí wọ́n wò wá lórí facebook. tán láìkì wa rèé o ó ti rójú ẹ kò ó ti kó eob jẹ. so ẹnìkan wá tún wá kọjá ẹnìyẹn wá ní eob tó mú wá ṣe jọ́sẹ̀ wá ní wow. wow so you are eob. E ó ní òun kàn like mi oh, naturally ni o. naturally mo máa ń ah. wò ẹ lórí facebook dáadáa. ẹ kó gbin mẹ́rin sí wa ẹ kó gbin fún ẹ kó gbin wa. ẹ kó gbin wa kí gbin pọ̀ ẹ̀ẹ̀kan mo ṣe gbàtẹ́kẹ̀wé ìgbín nù. a tún gbàtẹ́kẹ̀wé ìgbín èyí tó tutù tó yọnu ògì síwájú èyí jẹ́. sórí mo ṣe dìde báyìí hmm. pé kí n dúpẹ́ lọ́wọ́ ẹ̀ kọ́kọ́rọ́ mọ́tò mi kàn jábọ́ ni wọ́n á ní kí n bẹ̀rẹ̀ kí n mú kọ́kọ́rọ́ mọ́tò ìgbà náà mo tó wo ẹsẹ̀ ẹni tí wọ́n da ìgbín fún mi bó ṣe wọ sùtún slippers lọ́wọ́ sùtún slippers lọ́wọ́ ó lè jẹ́ pé ó ní bí mo ṣe eh, wá wò pé ah betrú slippers lé kí n connect ara mi ọmọ orí táwọn méjì sáré wá ni ní bá jí mu ní bá ní òun ní òun ní òun ní wọ́n bá pẹ̀lẹ́ kan àti musa àti musa wọ́n wá ní ṣé kò disturb yín àṣẹ ṣọ́ọ̀ṣì kan tó kọjú sí restaurant wọn ti wọ́n. ó ságo lè tọ́jú yín. ṣọ́ọ̀ṣì kan tó kọjú sí restaurant ibẹ̀ wọ́n ti ń wọ wèrè ibẹ̀ ló ti yọ jáde. káàtì àwọn akẹ́kọ̀ọ́ dá ìgbín tékèwé padà. ìtọ́ ti jẹ́ ńkọ́ ìgbín four five ló four five ló dẹ̀ pèsè ẹ lọ́wọ́. mo ti jẹ ìgbín one four two. mo ti jẹ. ọ̀rọ̀ dàbí ọ̀rọ̀ Sunday tó gé tirẹ̀ Sunday tí wọ́n mọ̀ pé ẹni bá gbẹ́bọ wá tí yóò pè padà pé ẹbọ ni ò lè gbà àwọn ẹgbẹ́ yín mò ń kó kọ́yìn sí sí. iná iná ilẹ̀ lẹ̀ ń gbé epo sí ẹ̀bú ẹ̀yìn ẹ̀ gbé epo sí èmi á jẹ ẹyin tẹ ẹ bu ẹ bẹ epo sí àbí kẹ́ tó wá gbẹ́yìn síbẹ̀ kẹ́ má bo kúrò nínú èpo ẹ wá ẹ bó èpo ẹ kẹ́ tó lọ. ọjọ́ kan sunday ti jẹbọ yó ẹnìkan ṣe páàkì báyìí gbẹ́bà <laughs> honestly ibi kan wà kó tó ní pé mo fààyè mi fún jésù <laughs> ibẹ̀ yẹn láti mo lọ́mọ ń ṣe fàájì. tiẹ́ pẹ̀lú sunday ẹnìkan ló wá introduce mi síbẹ̀ ó bá sunday ṣe fàájì láìka ọ̀bẹ̀rẹ̀ o. oníbì kan lẹ ti máa ń pàdé tẹ́lẹ̀. ibẹ̀ yẹn <laughs> tí máa ti wọ bẹ̀ mọ́ àwọn yẹn àwọn yẹn ṣe wow wow wow wow so mo máa wò pé wáyé táwọn yẹn fi mọ́ ṣe. wow wow mi. mo máa wò pé ọjọ́ kan máa ṣe wọ bẹ̀ mo fẹ́ mu wáyé wọ́n fi ṣe wow wow lady kan tí olóhùn nífẹ̀ẹ́ mi tí mo pé kò nífẹ̀ẹ́ mi dé. n tàwọn ni torí tí ó jẹ ni. ah obìnrin ti gbá mi bẹ́ẹ̀ obìnrin lọ sọ yìí. obìnrin gbá mi poli ìbàdàn. yẹn <laughs> tún gbá ọ lérò wa. mo fọ wá ń da òtún mi <laughs> ra súyà òun jẹ súyè mi ń jà lùbọ́sà. ìkan wà bíi kúlí tí a máa rún lé lórí. òun pẹ̀kẹ́ ọ pẹ̀kẹ́ mọ́ súyà omi ń yọ lójú tèmi. <laughs> at least ìwọ náà jẹ inú owó rẹ ìwọ jẹ inú oògùn hmm. ẹ. ó ní ṣòwò kí mo lọ́ọ̀fẹ́ gan mo ní ẹ tí n bá rí suya. suya kó gbóná fẹ́rẹ́fẹ́. wọ́n ní kọ́kọ́ ra àlùbọ́sà sí kọ́ra àlùbọ́sà sí mo like gizzard náà láfọ̀ <sighs> one down to me ra bọ̀ gbogbo ọkàn mi ni pé àjọ jẹ́ ó ní aah ọkọ mi a hmm. máa rí ṣe. tẹ́lẹ̀ boyfriend mi ni o àlùbọ́sà ni kò máa mú o. àlùbọ́sà sì rèé àwọn àti gé ní pẹlẹbẹ pẹlẹbẹ bí yóò kárí o sì sọ sẹnu bí yóò kárí rogodo báyìí rogodo báyìí ọkàn mọ sọ sẹnu oníkọọkan tó mọ pé mi èmi ò fi bẹ́ẹ̀ mọ àlùbọ́sà jẹ ojú ẹ̀ wá ń wá mi lójú mi sí poroporo. Hey! ọlọ́run ìbárẹ́ <laughs> ọjọ́ tí máa gbé tí mo á sí gẹ̀ẹ́ ló ń bọ̀ akí bá ní ibi tí wọ́n ti máa ń ṣe wáwọ̀ wáwọ̀ yẹn ni màá gbé gẹ̀ẹ́ yẹn kó lè bá a mọ̀ pé big boy o tó tán yínkusẹ obìnrin bẹ́ẹ̀ wọ̀nyí dárin ọ̀rẹ́ rẹ̀ mẹ́ta ló mú lọ́wọ́ kí ló ń sọ yìí <laughs> wọ́n fẹ́ jèrè ọkọ ni <laughs> ń jẹ́ àjèrè ara wa. ǹjẹ́ máa ọ̀rẹ́ ẹ̀ ló kọ́kọ́ máa introduce ẹ máa nípa ti tèmi kọ́kọ́ sẹ́tù pẹ̀lú ọ̀rẹ́ mi náà. àyà lájọgún ọ̀rọ̀ à kíni. kíni ọmọ kẹrẹ wa ló sọ tó fi ọ̀rọ̀ sí. ó ní àyà là ń jogún ọ̀ra. àyè là ń jogún ọ̀rẹ́ kìí ṣe ọ̀ra. wà á sẹ́ni sétí ọ̀gá. ọ àsọ sẹ́ni tí o. jọ Ọlọ́run ní ba má bà fàájì wa jẹ o. má bà fàájì wa jẹ o. dadi mi ìfẹ́ kápẹ́ lẹ́nu because wẹ́dà yìí mo ti lọ lo microscope mo fi wọ̀ microscope mo ti fi wọ̀ pé wẹ́dà yìí ti wẹ́dà for because ìyá àbẹ̀ta ti respect mi lé o. wọn á ní weather for two tó ìbejì ẹni ìbejì tó ń wọn á ní weather for two weather for two ṣé ẹnu ẹ lẹnu tiẹ ló yẹ. mo ní kí mi hàn yín létí mi. pé kí ni. pé weather this weather is for is weather for two. wumi ajé ti sọ ó ní weather for two pregnancy for one ni ah. ẹnìkan ní padà ru yín. weather for two weather for two ni fún dádì o. Ah, okay fọtò dáàdi mo dẹ̀bẹ̀ kí gbogbo bàbá ọjà àǹfààní mi lé mi. kí ló àǹfààní tó ń bẹ lára. àtúwálì àtúwálì mo ti lọ sí òyìnbó lódò iná tó wà ní challenge yẹn iná yẹn mo ti máa rí tipẹ́ ṣẹ́ni yẹ́lò yẹ́lò ló tàn báyìí sìn tó bá tàn red ó stand pé stop tó bá tàn yellow get ready to go tó bá ti tàn green báyìí go àǹfààní tí mo fẹ́ pọ́n jẹ nìyẹn àbí oh ìṣiṣẹ́ lórí àárín ìṣe lọ́wọ́ lẹ́lẹ̀ ló ti ń tàn báyìí. seventeen minutes after five. ẹ kò wá ìdílù time. ogun yẹn ò tí ì bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́ o mú mi gọ́tà o. ọ̀kadà mi ń bọ̀ lọ́nà ọlọ́kadà mi ti lè gbọ́ kadà wá. ọ̀rọ̀ yìí kan tà sí ní mú kan kò parí kan ngbà dé ibi tẹ́lẹ̀ ń lọ kẹfọn dúdú tó dúwà jẹ. èmi náà bá kọ́ àwọn mẹ́ta ọ̀yẹ́ wọlé hmm. wẹ́tà ni wọ́n bá kọ́ sàgbé kiri mi lẹ̀ náà bá wò mo ní ṣé wọ́n lè gẹ̀ẹ́tì omi fún mi wọ́n bá ní àwọn gẹ̀ẹ́ bá ní ah, wọ́tà don't tell me you want to take water mo ní àpò ah, dàfara àpò dàfara làmì bá sàfẹ́ máa ọ̀ nǹkan ìyẹn bá tàbí lóní àìkún fún un ní rẹdùn àì kan tó fún un nígbìn láyìn káńgbà tí mo ti fẹ́ mọ̀ pé wàhálà wà nígbà tí wọ́n fi bí tí wọ́n fi bí trọ́lí gbé ìgbín bọ̀. tí o ti jẹun ọ̀sẹ̀ kan báyìí trọ́lí ẹ̀ lọ́ fi gbégbè wá. ẹ tó jẹ́ pé bí èèyàn bíi méjì

ó ju ọfọ kan sí. bọ̀dá kan náà wá wá ó kàn méjì lọ́wọ́ kọ́lá ìṣèjókòó báyìí tí lédi yẹn ni we need snail and mo á fẹ́ mọ̀ ṣẹ́jú sí pé àlàyé pé. ìgbín bí wọ́n ah. ìgbín bí wọ́n má bẹ̀rẹ̀. ẹ mọ lọ́dọ̀ yá àdìjá mo lọ́dọ̀ yá àṣàfù ẹ lọ jẹun níta. ẹ lọ tura yá iye bẹ̀ tí. ọkọ òun ni kí ló ṣe é mo ò gbé bíìlì bọ̀bọ̀ yìí níbi tí bíìlì ẹ̀ lágbára dé wọ́n gba bẹ́lí tiẹ̀ wọ́n gba iṣẹ́ tiẹ̀ wọ́n gba bàtà rẹ̀ láyìíká eh? tí a bá ti kúrò mí màá sọ̀bẹ̀ fún ọ bọ̀bọ̀ yẹn ní fọ́sùnmi púùdì sí láti láti twenty ten ó ṣe ń sin rúlu. láti twenty ten ó sì fọ sunmi pú ẹ bá ti fẹ́ wẹ̀ mẹ́ onímọ̀ sọ pé ibi ìjìn o. wow wow ìsọwọ́ wá dùn rẹ̀ bí ambulance tó yọnu ni. onílé ẹkú lé o a ti dé èrò ọ̀nà ẹ̀ ńlẹ́ láyìn kálẹ̀ mi jẹ́ mo bóde kí n má bàa jí lè tẹ̀. ajá oṣù kan ni mo fi ń bóde fún kí ni wàá ìgbẹ́nu dákẹ́ ta ló sọ pé wàá ní ìsìn búdòzà. ṣé sponge ló gbé ságun ni. Hmm, búrọ́ọ̀ṣì ni. Ah ǹjẹ́ sínú ìlera fi fún mi létí bẹ̀rẹ̀ bọ́ọ̀sì. àwọn ah, bá dọ̀bálẹ̀ fún ọ lésì. ẹ kò máa sọ ẹ kò máa báyìí sọ̀rọ̀ ẹ níyà o. <laughs> láyìíká àwọn àgbà permission. ọmọ ilé twenty minutes kọjá lára aago márùn. ẹ tí èmi kọjá ọlẹ́ sọ ẹ sọ sọ́wọ́ náà kẹ́kọ́ gbọ́ létí ẹyin wò náà. Eh, ìwọ náà kọ gbogbo èèyàn tó wà ń bí pátáwó bá ti múra. ẹ má ẹ má ẹ má dín ọ̀rọ̀ ọ̀fẹ́ ni tọ́bẹ̀ tí ọdẹ bá rò ṣẹ́ tó bá rò yà kò ní fúnlẹ̀ kò ní fẹ́ níbọ̀ jíjẹ. ìjímèrè pẹ̀lẹ́. <laughs> wáá wáá ṣé ìjíwèrè lélẹ̀ yìí. ìjíwèrè lélẹ̀ ẹ má jẹ́ kí màá yẹn jáde ó ti dẹ̀kú. ìjíwèrè ó rí bí àbíkẹ́yìn gòrílà. ẹ sọ ẹ sọ tẹnu yín ẹ má wọlé ẹ sọ tẹnu yín. eléyìí dìbò bí gúgúrú olóòrùn. bájẹ̀ nílé fàmí ẹ̀wẹ̀ nílé fàmí lé wọn lọ́wọ́. bẹ́ẹ̀ nítorí o kọjá yìí. ó yẹ kí wọ́n gé kiri ìsàlẹ̀ ahọ́n rẹ̀ ahọ́n ẹ̀ tọ́lẹ̀ mọ́lẹ̀. orí bí ọmọ ewúrẹ́ tó ṣẹ̀já lẹ́nu ọmọ. ṣé wàá ò lẹ́bí parí ẹ̀ ẹ má rí ẹ má wọ̀ ẹ má wọlé èyí ṣe ti yín lónìí tí mo bẹ̀rẹ̀ tèmi lọ́la ẹ̀ máa bẹ́ pọ́n àbí. wọ́n ní àwọ̀dù kan dóde ọmọ létè. olórí àwọn onírìn ìyá kùtìkùtì wàá. wọ́n sọ pé ẹ̀yin lè máa bá mi kí ọlọ́run níbẹ̀. ọlọ́run ní jẹ́ ńlọ kí ọlọ́run níbẹ̀. mi ò fẹ́ gbàgbọ́ ẹ̀yin lè máa kí ọlọ́run níbẹ̀ ìlú jùmọ̀ ká ti gbogbo ayé nìkan nìkan kí àwọn èèyàn jàre. jagunlabi ti ń para lébi ẹni kan tíra ètò ẹni lọ́wọ́ làkàdé ìjà ọkùnrin mẹ́ta àti gbẹ̀ngà. ọlọ́run ògo ni fún kọ̀rẹ́ ọ̀yà mú mi bómi sùúrù mi bomi sùúrù. ó yẹ kí n pa máàkì ẹyin méjèèjì láti bí mi inú tẹ ẹ múnú bí mi gan ṣá wà láì mo tẹ wá dákẹ́ fẹ́yìn méjèèjì gan látàwọ̀ mo tẹ wá dákẹ́ fún yín. alọ james ló máa mú lọ́wọ́ lọ n bá mu lọ́wọ́ lọ <laughs> lọ ṣe mc wọ́n bá ṣàṣe ní fò kiri lórí stéèjì àfi bí dókítà gbogbo ẹ̀hún náà rẹ̀ ju kékeré wa yìí lọ <laughs> ọmọ kékeré ọmọ kékeré kan wá ń wò ọmọ kékeré wá ń wò wá ní <laughs> ọmọ yẹn wá lóhùn mọ̀ rí kọjọ tí àmì yù kíláàsì àwọn. ayọ̀ bọ́ta ewu ni wàá wàá tó yìí. sọ wàá mọ tó ṣẹlẹ̀ wọ́n wá sọ fún mi ní mo sì fẹ́ dúró mo fẹ́ gba balance o ah ó ní ó bá ń pè ó ní ọ̀gá ti pé òun ìyẹn ìwọ ìwọ lẹ́yìn ó bá fi ọparọ́ fún mi ní ọ̀gá ti pé òun o kó mọ lọ sọ́fíìsì bá mo ní mo lọ sọ́fíìsì o <laughs> ọlọ́kadà yẹn bá dé Hausa ni mo <laughs> á pè mo ní mi ní jọ Hausa this one small pikin <laughs> kàdákàdá o kókóra mọ̀ pé lọ you speed this one blow away. báwo sáyẹn ṣe gbọ́ báyìí ó ní kò sí wàhálà ọkàn ra ni ọkàn ra síìtì <laughs> ẹ̀yìn ó kàn sí <laughs> lọ́ba mú kun ẹran jáde pẹ̀lú bó ṣe dé mọ́ tó. ẹ̀bí gbẹ̀yàn gbẹ̀ràn lọ́ràn yàn. nígbà tí èè lọ lọ́nà àkóbó ibi jẹ́rẹ́ gàásì láti bá atẹ́gùn ti gbé. ìwọ èmi ni màá fẹ́ lé mọ́ bẹ́ẹ̀ nù rẹ̀ sì ní rọ̀. iná iná lè ṣe pa lórí ah. iná lè ṣe pa lórí. wo àìmọye àwọn olóríire tó ti pa lórí kéèyàn pa lórí kó rọwọ́ mú láyé kó sì náwó kó jẹun kó mo gbọ́ nínú tàn wọ́n pé ọbẹ̀ ta nínú tàn wọ́n pé orí ni wọ́n fi ń rìn tẹ́lẹ̀ ní ojú pa lórí ìgbà. <laughs> mi irun ti kún mọ lórí bí ti wọ fàlà báyìí. mo fi ṣe bọ́ọ̀ì ni. o fi ṣe bọ́ọ̀ì ìyá ń jẹ ọ. ṣé bá mi ń gò ni mo gà mí ń gò ni mo gò. ọjà mi ń gò irun kan rí ọkọ pírètì gbogbo kiri àwọn èèyàn ti yọ tẹ́dì <laughs> ó ní mọ̀ ṣe mọ̀ yọ tẹ́dí ẹ bí. ebi rẹ ò ló bá mi gílì. tẹ́dí ẹ bí ìjà mọ̀lẹ́bí. ó tiẹ̀ máa fi tọrọ tèmi ṣá ọkọ ṣe kó má jẹ style tí mo dákẹ́. o ìwọ mọ sọ̀rọ̀. mo wò ó rí condition ti tiẹ̀. I say make you dey buy this much time. sori mọ ọgbọ sori àti rógùn ẹ àlè rógùn ti tọ̀dọ̀ ẹ jìnnà ah, ọ̀dọ̀ yín jìnnà. èmi àwọn ẹ̀kọ́ ti ọ̀dọ̀ mi ò jìnnà. wọ́n ah, bọ̀rọ̀ jẹ́ ọlọ́run ògo ni forúkọ rẹ̀. ó lọ́ba tó ní kọ́kọ́rọ́ ikú àti ìyè lọ́wọ́ láyìíká hmm? àwa ń dọ̀wọ́ ẹ̀kẹ́ àwa rẹ́rìn-ín mm-hmm. ẹkún sì ń gun àwọn kan kí ló dé kí la fẹ́ bólúdùmarè fa bíyàn bá lóun ronú láyé mm. kó má lọ sọ́dọ̀ bàbá tìmì bàbá tìmì àbí kó lọ sọ́dọ̀ sẹ́ńtúrì. kí ni wọ́n ṣe mm. kí wọ́n ṣe lọ́hùn. Ah, ibi tí pétápétá gbogbo ẹ̀dá ti ń pin ni ibi wọ́n ń ṣòkú lọ́jọ́ sí kó ní kí bàbá tìmì ò jẹ́ káwọn jọ ríra ìṣẹ́jú méjì mm-hmm. kó ṣí yàrá kan fún un. iṣẹ́ kí ni bàbá tìmì ń ṣe. Ah, gbókùgbókù ni ah. láyé nǹkan mm-hmm tó bá débẹ̀ mm. ó rí àwọn tẹ́ jọ jẹ́ irọ́ ah. ó rí àwọn tó fọjọ́ bíi mélòó kan jùlọ mm. ó wà máa béèrè lọ́wọ́ ara rẹ̀ bí mm. kí ló ṣe fọlọ́dùmarè tó fi jẹ́ kó o sì wà láyé di wákàtí mm-hmm. orí àwẹ̀ làwọn kan kú sí o bẹ́ẹ̀ ni àwọn kan kírun tán lè kú sí pa wọ́n tábà tún bọ́ lọ́hùn léèrè alóhùn ni máa ń yàsá o tó ń ṣohun wù nígbà míì òkùnkùn abú ojú ọ̀nà èèyàn mm-hmm pẹ̀lú bó ṣe dabọ̀ rẹ̀ tó ń tó ní mm. kò ní ṣẹlẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí ni mọ̀ ṣẹlẹ̀ ah, ah. lọ́pọ̀ ọgbà ni wọ́n fi tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú ẹ̀dá eh. ẹ̀dá ó gbàdúrà tọ́ eh. yóò tún pa àwọn afàdúrà jagun àyíká síbẹ̀ náà ìṣẹ̀lẹ̀ wọn ó tún ṣẹlẹ̀ tẹ̀bá tún bọ́ lọ́hùn léèrè alóhùn fẹ́ láàtò wọn alára tó wò wọn lòun náà ó ń fi supremacy tiẹ̀ hàn ó eh, sì ń sọ fún ẹ̀dá pé gbogbo ẹ̀dá ló limitation oh, ibi ẹ̀ gbàdúrà dé ibi ẹ̀ nímọ̀ dé ibi ẹ̀ lọ́pọlọ dé gbogbo ibi ẹ̀ lọ́pọlọ dé nímọ̀ dé gbàdúrà dé mm, mm. ibẹ̀ ló ń gángan ti bẹ̀rẹ̀ abaj àjọ uhuh. tí wọ́n ń pè ní ẹlẹ́bùrú kẹ́ ah, ah. tó bá gbójú ilé wọlé bàtà ta ló fẹ́ n tó fi ń jólódùmarè òye yẹn wò mí hmm. ilé ò lè dúró láì lópo bí sàmà ṣe dúró tí ò sì lópo ni hmm. kò yé mi dọ́là sì ní hmm. ojú sánmọ̀ ò ní fèrèsé ah, àmọ́ àwọn onímọ̀ ń pe ọlọ́run ní aráyé rọrùn lẹ́ẹ̀kan ṣoṣo ó ń kọ̀ǹtúrà ayé àtọ̀run ìkankan ò sí mi pinnu ta ló tó ọ láyé ta ló jù ọ lọ olórí àwọn aríran ni mò ń kó bẹ́rẹ́ fún ọba tó mọ ń tá dà tó de dá wa láti inú ọlẹ̀ láti inú oyún ló ti bá àyàn dá kì í sì dá májẹ̀mú rẹ̀ á fọ̀nà àwọn kan á oh, sì jẹ́ káwọn kan ó ṣìnà ah, ah. àwọn kan ó ṣìnà eh, kan tó mọ̀nà àwọn kan ó sì mọ̀nà láti bẹ̀rẹ̀ kò sì sí ntẹ́ẹ̀mù sí nígbà míì alóbìnrin ni kò jẹ́ mm. dáúdù nulẹ̀ eh. gbogbo ọkùnrin ni sì tún máa tẹríba fún ọwọ́ rẹ̀ ni wọ́n ti mọ gbowó láyínká òun ní ọmọ ràn yẹn lọ skul mm-hmm. tẹ bá tún wá lẹ sáfà sí i mm-hmm. tàbí ẹ torí ẹ sáré ń mm-hmm. tọ̀ wọ́n tún wá lana tẹ bá tún bọ́ lọ́hùn léèrè àní tó wò ń lò ń ṣe ìyẹn bímọ mẹ́fà ó sì ń wá àwọn èèyàn tí ó bóun tọ́ ó ń sásọ̀tún sósì kò tí ì rí èèyàn tí ó bóun tọ́ mọ mẹ́fà òun ọlọ́mọ kan ṣoṣo tó ní owó lọ́wọ́ ọlọ́run ó sì tún lọ ọmọ rẹ̀ pa ah, ah. ṣé wàá tún ni ta ló tó ọ ta ni ó mọ gbowó lọ́wọ́ kẹ́hìndé eh. tàbí nígbà míì kó jẹ́ pé ẹni tó jẹ́ ìdòwú àbálàbá eh. ni ó mọ bá wọn táyé kẹ́hìndé ìgbà míì sì ni hmm. táyé kẹ́hìndé ọ̀hún ní padà wá jolú ọmọ eh. àwọn ìyókù sì tún mọ tọ̀ wọ́n lẹ́yìn tàbá tún bọ́ lọ́hùn lẹ́rìn àní tó wò ń lò ń ṣe ojogún ọpọlọ fáwọn kan kò sì fún wọn lówó ó fáwọn kan lówó kò sì fún wọn lọ́pọlọ ó jẹ́ kẹ́mi àwọn kan gùn hmm. àmọ́ inú sọ́gù náà ló gùn sí àwọn kan sì ní wọ́n jayé bí wọ́n sì jẹ́ bí iṣu wọ́n sì bá tiwọn lọ ọ̀nà àwọn kan yá ní kíákíá àwọn kan sì wọ́wọ́ kọ̀wọ̀kọ ọlọ́run ìwọ nìkan ló yé ta ló tú ọ láyé ta ló jù ọ lọ ta ló lè ṣàwárí ọmọ tálákà nínú kòsíkòsí ọlọ́run ìwọ ni mm. ta ló mọ ọmọ tálákà jáde kúrò nínú ẹrọ̀fọ̀ ọlọ́run ìwọ ni o mm. ta ló mọ ọmọ alágbe kúrò lórí àkìtẹ̀jọ́ pẹ̀lú àwọn ọmọ aládé ọlọ́run ìwọ náà ni ta ló lànà níbi tí kò ti sọ́nà ọlọ́run ìwọ ni o mm. tálẹ̀ǹtì tá à ń lò yìí ta ló ní ọlọ́run ìwọ ni ẹ̀bùn yìí ń bẹ lára ẹlòmíì jìgbìn ni ló sọ kalẹ̀ bí igi tó ní so àmọ́ síbẹ̀ náà kò mówó wọlé ah, ọlọ́run tá a tó wù ọ lórí láyìíká àwọn kan kan lè kọ́ mú rìn gan tí wọ́n kọ́ tí wọ́n pè yín kádà wọ́n làwọn ti kọ́ dànù mọ́rin àmọ́ orí ọ̀fẹ́ tó oníṣòwò náà hmm, làwọn náà níṣà ọba ti ń pin tí ó sì tún pin dọ́gba a sì tún wá ń pè ní àṣìkan mọ́kù omi hmm. wọ́n ń pè ní adọ́gba délẹ̀ mọ́kù síbi kan ó para rẹ̀ lájùbà hmm. ojú rẹ̀ ò ṣe é rí àmọ́ ojoojúmọ́ là ń wá ojú rẹ̀ káyé wá ó lè bá a lójútùú àìkú àìsá àìtí àìrí àìdíbàjẹ́ ó lágbára yóò lágbára ọ̀run a sì yóò wájú pọ̀jọ́ òkúta dákẹ́dájọ́ dání mọ́ gbàgbé sọ́ọ́dì hmm. mọ́tò gbé ṣàìsùnmọ́sùn lọ wọ́n ló tẹ́rẹ̀ rẹ kárí ayé hmm. àwa márìdì ní alágbàlá ìmọ́lẹ̀ hmm. ìwọ̀làlágbàdà náà aláwọ̀ tẹ́lẹ̀ ohun wọn ni wọ́n ń pè ní ọ̀kàkà òkìkí òkìkí ọ̀kàkà òkìkí akímọ́láyà ìwọ gangan là kìkì tán olúmọ ń gbébi mímọ́ ó ń ṣe mímọ́ ó ń jẹ mímọ́ ó ń lo mímọ́ ó ń wọ mímọ́ ó sì ń to mímọ́ gbogbo wọ́n pè ní òmìmìyàmì òyìgìyìgì olùṣọ́lá olùṣọ́lá oró gbogbo ó lè ṣe gbogbo fẹ́ni gbogbo níbi gbogbo níwọ̀ àrí ìró àlá ìgànràn tẹ̀tẹ̀ pátápátá ọláporongodo adó ọba ìdìdí ìdáyé ní oh aláàfin àjọbọ ìwọ ló lópò àjọbọ wọlọba àmì ọlá ọba àmì ọlá òun gbénu ọlá ńlá òsì ìṣọlá òun gbénu ọ̀hún ṣògo lọ́ba kan ìwọ nìkan ṣoṣo ẹ̀rù bá gbogbo àwọn ọ̀jẹ̀jẹ̀ ẹ̀rù tí ń bẹ̀rù lẹ́rù ẹ̀rù tí ń sọ gbogbo alágbára ayé dojo alágbára pọ̀ láyé mm, olóògùn pọ̀ láyé mm, wòlíì mm, pọ̀ láyé àmọ́ kankan nu òní kápá lórí ikú gomi kábíyèsí ọba tó gbé ikú mi ní ìṣẹ́gun báyé ṣe lágbára tó tó eh. fẹ̀ tó tó kẹnu tó tà fayé sọlẹ̀ ó sì mọ gbogbo ohun táyé ó padà wá jẹ́ òun nìkan ní gbáyé mi láì mọ oh, mi sí ogun ọdún tẹ̀sí ti ń sáré ah. ẹkú wájú ní ọmọ kílẹ̀ ọgbọ̀n ọdún tó kù èkó ti ń lọ lóògbé ẹkú wájú ní ọmọ képa ńlá báyé sáré jù bẹ́ẹ̀ lọ wọn mọ bá ayérayé níwájú ni wọmi ọba nígbà gbogbo níbi gbogbo lọ́jọ́ gbogbo fẹ́ni gbogbo ọba gbogbo èèyàn oh. ọba gbogbo èèyàn ẹ̀mí àwọn wòlíì mímọ́ atóbi tán aláìníye ọkọ̀ kọjá kíkàtẹ́ rẹ kọjá rírí tán kíkùn rẹ ò ní bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni òlópin àlètú òní hmm. adáhùn sọ adáhùn ṣe adáhùn olú ti ń gbénú àwọn ọ̀run òkè lẹ́rọ ológun mọ́tìdí arabali bíi ti àrèbè rabata ijé ń pọ̀ta bíi kó yingi òjò ń pòkè bíi kó yẹ̀gẹ̀ òkè òṣà òkè òyẹ̀ kò sẹ́ni tó mọ̀dí tu olódùmarè kì í wá ni kó tó rí ni kì í lé ni kó tó bá ni kì í sì ṣọ́ ni kó tó mú ni ìwọ ló dá ikú ò lé kú ò dá ìsàn ò kì í ṣàìsàn ó dóúnjẹ ò jẹun bẹ́ẹ̀ bí ọ̀pá ó dáṣọ ò wọṣọ ò tún wá rìn òhò ọba tó ti yó ká tó gbóúnjẹ rẹ̀ kaná wọ́n ń pè ọ́ ní alágbára ayé àtọ̀run mu ní bẹ́ẹ̀ ni ojú bẹ́ẹ̀ lọ àkọ́kọ́ nu náà ìlérú ó dá àràtàrà tó wọ̀ lára àrà tó wọ̀ ló fi gbogbo àwọn wòlíì báàlì ṣòfò lórí oh òkè lórí òkè kámẹ́lì oh. odò kíṣóni ló parí gbogbo wọn sí ah. gbogbo kálá ọ̀tá pọ̀ jù bẹ́ẹ̀ lọ bá mi Èdùmàrè ní ọ̀rẹ́ yìí gbogbo wọn gbẹ̀bùrú yọ sáwọn ọlọ̀tẹ̀ dàwọn rú bí wọ́n ti ń kó náà tẹ̀ ẹ́lí bàbú dàrú ọlọ́run ògo forúkọ rẹ̀. talk about it. Let's talk about it with, with Yinka, Ayefele, and EOB. Oh, Academy Suite. Ilé ìtura ìgbàlódé. Ó dára ká sọ òwe. Èyí yàtọ̀ ojú pele mọ́. Àyíká tó rẹwà o. Academy Suite ìgbà. Yàrá tó tutù mímímí. Swimming pool tó gbàlá E Ẹ̀wò tẹ reception wa. Ọ̀rẹ́ wa o mọ tó. Spa àti massage chambers wa. Ìgbádùn tí ó lẹ́lẹ́. ibẹ̀ ni màá lò ó. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. ọlùwọ̀n ò lẹ́lẹ́gbẹ́. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. ìfẹ́ sẹ́ńtà ẹyẹ mà tún ga. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. àyè ìgbọ́pọ̀ sí ń bẹ. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. àwa tẹ̀ ló fi NCDC. ilé ìtura ìgbàlódé. àrùn olè ra yé wọbẹ̀. ilé ìtura ìgbàlódé. à ń fọwọ́ wa ká tó wọlé. ilé ìtura ìgbàlódé. social distancing ń bẹ. ilé ìtura ìgbàlódé. wearing no face mask ìyẹn ò dúró. ilé ìtura ìgbàlódé. ọ̀sán sámi road la wà. ilé ìtura ìgbàlódé. òkè àdó nílùú ìbàdàn o. ilé ìtura ìgbàlódé. academy suite. ilé ìtura ìgbàlódé. ògbólógólógó èèyàn ń pariwo látàrí ibi tó ọrọ̀ ajé ṣe rí káàkiri àgbáyé lọ́wọ́ yìí o. ǹjọ́ mọ̀ báwọn kan bẹ tí wọn ò mà lá. kí ló dé? torí wọ́n ti mẹ́nu bẹ̀. ẹnu bẹ̀ freedom synergy pro ọ̀pọ̀ èèyàn ni wọ́n ti máyé rọrùn fún oníṣòwò oníṣòwò òṣìṣẹ́ ìjọba ọmọléèwé òṣìṣẹ́ fẹ̀yìntì ọ̀pọ̀ àwọn yẹn tó ti mẹ́nu bẹ̀ ni wọ́n ń gbègbè ayé rọrùn láti gbọ́ bùkátà torí pé freedom synergy pro ti so wọ́n pamọ́ náà rọrùn tó wọ́n ń gbà wọlé fún wọn lọ́sẹ̀ mẹ́fà mẹ́fà ọ̀nà rọrùn ilé iṣẹ́ tó pèsè àwọn wọn sara lóore food supplement tó wúlò fún tọmọdé tàgbà ni freedom synergy so wọ́n mọ̀ tó wọ́n sì wọlé sínú àkáǹtì wọn lọ́sẹ̀ mẹ́fà mẹ́fà ìwọ náà gbègbè sí ọlọ́gbọ́n darapọ̀ mọ́ àwọn tó ti mẹ́nu bẹ̀. máa tẹ àtẹ̀jíṣẹ́ báyìí báyìí àti location sí nọ́mbà yìí zero eight one four four nine nine zero zero two seven zero eight one four four nine nine zero zero two seven tàbí kó o máa bọ̀ lọ́fíìsì tó wà ládojúkọ Glo office Joyce Plaza Challenge Ìbàdàn Freedom Synergy Pro ọ̀nà ìrọ̀rùn nìyẹn láti máa gbégbé ayé flaflo tó lẹ̀ jẹ́ on boy make i gist you about easter purchase wey no go put hole for our pocket. mama bon boy cheap market no dey anywhere now everything don cast. our ah, darling supermarket food co don come again o with ogbonge low price for easter market like food drinks and home appliances dem for flash sale for food co buy big bull rice twenty-five kg wey cost eleven thousand nine hundred ninety-nine naira ninety-nine kobo and dem go sama you coca-cola fifty cl pack of twelve and sunola soya oil one litre free. you sure. yes o oh, papa bon boy no be only that ọtí ẹlẹ́rìndòdò Malta Guinness pack of six at seven hundred and forty-nine naira ninety-nine kobo Million energy drink five hundred gram refill na only nine hundred and forty-nine naira ninety-nine kobo tí o bá ti ra Binaton blender BLG four oh three ó gba soya oil sinola one point nine litres lọ́fẹ̀ẹ́ tí o bá sì ra Binaton dry iron D one one oh eight ó fi ọṣẹ sunlight detergent nine hundred grams ṣèfàjẹ́ this and plenty are woof boku for foodco this Easter season twenty-fifth March go reach fifth April offers dey while stock lasts terms and conditions dey o. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. zero eight zero three two three two one zero five nine three. Um, <laughs> ìwọ ni one zero five nine báyìí. ẹ bá wa gbówó ọ̀gá sókè o ẹ bá wa gbówó ọlọ́run orí òkè má má tu wálẹ̀ o ọlọ́run orí òkè má tu wálẹ̀ o. <laughs> portable lẹ́nu ẹ̀ àbí. mo bọ́ náà wáyà máa fún yín. ìyàwó kí o sábẹ́ yà sàṣẹ́ṣà. kí ló sọ. I say they work with seven years suspension. ọlọ́run orí òkè yìí ò ní fi wá sílẹ̀. ọmọ fi wá sílẹ̀ o tó kí n tó lè nìkan bá gbóhùn àdúrà sókè ńlẹ̀ o. <laughs> nípa. ẹ ń dẹ́rù bà wá ní sá. <laughs> zero eight zero seven seven seven seven one zero five nine kínní kan máa ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn olólùfẹ́ wa tó wà lókè òkun ẹ jọ̀ọ́ e abẹ̀yìn lórúkọ ọlọ́run ẹ fi nọ́mbà ti òkè òkun lẹ̀ fún àwọn tó wà lókè òkun áìdá àwọn fẹ́ jẹ̀bù wọn jẹ̀bù ẹ kọ́kọ́ fi yẹn lẹ̀ náà àwọn tó wà ní òkè òkun la fi zero eight zero nine two two two one zero five nine sílẹ̀ fún àwọn tí wọ́n ti ń ráàyè wọlé tẹ́lẹ̀ ráàyè pè wá wọn ráàyè bá wa sọ̀rọ̀ mọ́. ọ̀pọ̀lọpọ̀ wọn ló ti ń fi ẹ̀hónú hàn. wọ́n sì ó ń bí ó ń dùn wọ́n. wọ́n nífẹ̀ẹ́ wa ni látàyé alálùmọ́lẹ̀ náà ti wà pẹ̀lú wa. bàbá lè yọ̀ǹda nọ́mbà méjì lẹ̀ fún yín nàìjíríà ẹ fi ẹyọ hmm. kan lẹ̀ fún àwọn èèyàn wa tó wà lókè òkun ẹjọ́ torí ọ̀nà. ẹ jẹ́ ká mọ̀ pé aṣòro aṣòro darí kọ́lọ́run ṣàánú wa. Hmm aṣòro darí ọlọ́run ó wà pẹ̀lú wa. àmín. ẹ máa ń darí wa lẹ́yìn gan kéèyàn kọ́ ọmọ gbóṣù barabandẹ̀ fún un. Hmm. ẹ ká dúpẹ́ lọ́wọ́ àwọn iléeṣẹ́ tó ń fún wa ní ẹ̀bùn tá à ń pín lọ́sọ̀ọ̀sẹ̀ lórí ètò yìí NPG Farms ní Adéọ̀sùn bus stop ní Olúyọ̀lé estate nìbàdàn ni wọ́n wà tí wọ́n ti ń ta ẹdì àti ẹyin hmm. àti àgbò àtàwọn nǹkan míì tó jẹ́ nǹkan bíi èrè oko lóríṣiríṣi hmm. kódà dórí màálù Apex Fabrics ní gbági ńlá wọn wà léèsì tó jiná dénú ńlá mm. wọn ń tà lọ́dọ̀ wọn ní gbági tuntun nìbàdàn mm. Apex Fabrics ẹ ṣeun ẹ kú àtìlẹ́yìn wa bákan náà Unique Fabrics. àwọn náà wà ní gbági gbági ni wọ́n wà àwọn ń ta àwọn àǹkárá àǹkárá tó jẹun dénú àǹkárá tó make sense tó make sense tí èèbó. kì í ṣe àwọn àǹkárá tí ó mọ tójú ọ̀pá àyànmọ́ tó jẹ́ pé bí ìgbà tí panlá tó bá. tọ̀sẹ̀gùsí ni ó rí la bẹ́ẹ̀ náà ni ó ṣe rí lára èèyàn. <laughs> tí wọ́n jiná dénú. Mm. ah hyping kọ́ là ń ṣe no ok a sọ nípa wọn ni nípa wọn ok ok eh. ṣé wọn lè mú wa fún yẹn. àkọ́báṣà ń gbé bíìlì bọ̀. fún ẹ àbí. fún ọmọ kú ọ ló léwájú èmi ń kí ọ lẹ́yìn. irọ́ mọ́sàjà sàmọ́. Ah. Eh, ẹ jẹ́ ká yanjú mẹ́tẹ̀ẹ̀ta tí yóò wà nílẹ̀ pápá. bá a ṣe fẹ́ ṣe lélẹ́yìí orúkọ yín méjì lẹ́ẹ̀ máa dá àtibí tẹ̀ tí ń pè wá júùsì títàn ni. júùsì wọ́n gbé mi bọ̀ hmm, fúdù júùsì fruity juice mm. ó da lẹ́nu téèyàn bá ṣẹ̀ṣẹ̀ jẹ yán tán pẹ̀lú ọbẹ̀ ńlá lóòótọ́ kéèyàn wàá mu ife méjì sí mm. wàá sùn bí ìgbà tó lògùn oorun ni ara tutù. èèyàn wàá sùn oorun ṣẹ́gun. oorun ayọ̀ oorun ṣẹ́gun. ó wàá lálà ayọ̀. iyọ̀ rẹ̀ pọ̀ mádì rẹ̀ pọ̀ ah. ó ṣe rẹ́gí lẹ́nu ah. álọ́mù tí wọ́n fi somi yẹn dùn pọ̀ jù. àti ah, ṣe ni àfiṣe ni. wọ́n fi iyọ̀ sí lọ́dọ̀ títí ẹ. bó ti rí lẹ́nu yíyọ rẹ̀ pọ̀ mágí rẹ̀ pọ̀ ó ti rẹ́gí lẹ́nu. kákú dáwọ́ jọ kára kóòmù fún ọ kọ́ mọ fi yarun tọ́ta kókó yìí bóyá tiẹ̀ lè gbé díẹ̀. bóyá ọpọlọ wa tiẹ̀ jẹ́. àwọn ọgẹ tẹ́yìn ṣe ń gbà ní làwọn àtẹ̀ ń ṣe yìí. Oh. a ṣe bí wọ́n ṣe ń ṣe yìí. mọ̀ gbọ́ mọ̀ gbọ́ ó rò pa àmọ́ èjì òun. kí ni èjì mi. Ah, <laughs> torí pé kú ọ ọgbẹ́lẹ̀ jágbe mọ́ ni sáà wà mọ́ ni ẹ kúrọ̀lẹ́ orúkọ yín ẹ wò ó tẹ́ ẹ bá ti rí rédíò yín lẹ̀ Ìyábọ̀ Àkàn láti Mọ́kọ́lá Ìyábọ̀ kílẹ̀ pé àní ẹ yí rédíò àní fún yẹn torí ẹ yí rédíò yín lẹ̀. láti Mọ́kọ́lá Ìyábọ̀ Àkàn o. Àkàn o mo rò pé ìgbà àkọ́kọ́ tẹ́ pè wọlé rè. Oh God ẹ má fún wọn ẹ má fún wọn a ní kàn yí rédíò lẹ̀ ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ ọkà wọn lára ni ìgbà míì fẹ́ mo mí ọ̀pá àjọ ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò mo ti kó bẹ́ẹ̀. àǹtí ìyábọ̀ ẹ mọ̀ bẹ́ẹ̀ wá gbàǹkárá lọ́la. yes sir yes sir hmm. ẹ ti sà. bí mo ṣe ṣe òun ní ìsìn báyìí fúgbà àkọ́kọ́ ni mo bì hello. hello. hello sir. ẹ kúrò lẹ́wọ̀ orúkọ yín. yes sir orúkọ mi ni ọlákúnlé abíọ́dún látọ̀lẹ́yọ̀ ọ̀lẹ́yọ̀ kí wàá ní kálágbára ó ṣe. Ah. ẹ máa bọ̀ wá gba tíkẹ́ẹ̀tì kẹ́ lọ gba adìyẹ ní MPG Farms. tó bá mú kó yẹ wọ́n. ọjọ́ òní kí n wá sà. ẹ lè wá lọ́la kẹ́ ẹ béèrè ẹwà èdè. hello. ẹwà èdè. Hmm. orúkọ yín. ọmọdúnlé fàáfà láti ṣe kà kí lẹ wí. láti sọ́ka ọmọtúndé sàràfà. ẹ wá gba léèsì. ọ̀pá márùn láti ọwọ́ Apes fabric. ẹ má bọ̀. hello. hello. orúkọ yín. Solomon Akíntọ́lá Solomon Akíntọ́lá látẹ̀yìn girama. ẹ̀yin girama lẹ́wà. bẹ́ẹ̀ ni sà. akúwájú girama lẹ́wà ni ìbánikẹ́ wá gbàǹkàrà ń gbòdì jẹ́yìn girama ẹ wá gba díẹ̀. ok sà níjọ́ òní sà ẹ lè wá lọ́la ẹ wá gba tíkẹ́ẹ̀tì kẹ lọ́ọ́ ẹ béèrè ẹwà gba tíkẹ́ẹ̀tì. kò tí ẹ lè wá òru nìkan ni kẹ mọ̀ wá ẹ ẹwà tẹ bá ti dé. hello. hello kúrò lẹ sá. orúkọ yín sà. Abbas Idowu láti Olúlọ́yọ̀. Abbas ah, Idowu. bàbá o. ẹ pẹ̀lẹ́ ọjọ́ mẹ́ta ẹ kú àìrí ni ìbéèrè ẹ ni. ìjọba pẹ̀lú o amọ̀ra ni. ṣé ní ká wá gbà sá. ẹ wá gba adìyẹ. ẹ wá gba adìyẹ. hello. ah ọ̀tọ̀ fóònù mẹ́ta já lura wọn. hello. O kọ yín hello. hello sir. orúkọ yín. akeem ni orúkọ mi. akeem láti bo. gègé gègé kò tẹ̀lé òfin àti ìlànà tá a là lẹ̀. ẹ má bínú. hello. hello. hello. orúkọ yín. orúkọ mi ni nọlájí adéjàre ọlọ́run ló mẹyàn rẹ látẹyìnga. ọlọ́run ló mẹyàn rẹ lóòótọ́. léèsì láti fún yín tó dúpẹ́ hmm. ọlọ́run ló mẹyàn rẹ ọ̀pá márùn-ún léèsì ní kẹwàá gbà tí pest fabrics gbé fún wa. ẹ ṣeun inú mm-hmm. jì hello. ẹ wá fọmọ lóúnjẹ rẹ kẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ wọn hello. hello. hello. orúkọ yín. onífàdé jubilee láti sanyo. Mm. ẹ máa bọ̀ kẹ́ wá gba. ẹ wá gba léèsì. hello. àwọn kọ̀máṣíà nìkan fún ẹ. hello. hello? ti wọlé. hello wọ́n ti parọ́ kò tó two minutes. hello hello. orúkọ tèmi onífàdé Lawrence láti lọ́ọ́dẹ òmu. Ah, ah, onífàdé ti di méjì báyìí o Lawrence lẹ́yìn látọ̀dẹ òmu ìbò lẹ́ẹ̀ráyè wà bàdàn látọ̀dẹ òmu báyìí. Ah, kò sígbà tẹ ní wá tí wọn wá o. ṣé ẹ wàá torí eh, àkàrà ọ̀pá mẹ́fà wà látọ̀dẹ òmu. àbí nítorí léèsì ọ̀pá márùn-ún. ogun tẹ bá yá sí náà ní sáwọ ok onífàdé Lawrence látọ̀dẹ òun ẹ wá gba lace ọ̀pá márùn. Hmm márùn ọ̀dà ọ̀dà. hello. mo ti jẹlé. hello ẹ káàsán ah. sá. orúkọ yín. àsùnmọ́pẹ́ yẹn àsùnmọ́lú aṣọ oníta láti fẹ́lẹ̀lẹ̀. àsùnmọ́. bẹ́ẹ̀ni láti fẹ́lẹ̀lẹ̀. olúwa ṣeun bẹ́ẹ̀ni sá. àsùnmọ́ ọ̀rẹ́ ẹ̀ gbà. Mm, ẹ wá gba tíkẹ́ẹ̀tì kẹ́ lọ gbé ẹ̀dìyẹ kan ní NPG Farms. ẹ ṣe sá ẹ ṣe sá sá. hello. hello ẹ kúrò lẹ sá. orúkọ yín orúkọ mi ni Sunday Ogunlaran ah. látọjọ. ok látọjọ ẹ máa bọ̀ wá gba Ankara ọ̀pá mẹ́fà láti Unique Fabrics. ah ẹ já mọ lọ torí ibi tá à lọ tó pọ̀. bàbá wa lọ làtà ẹyẹ sà. ok ẹ wà èdè ní béèrè o hello. hello ajílẹ̀ wáyé. ajílẹ̀ yẹ wáyé láti. olóńdè. olóńdè ẹ mọ̀ bẹ́ẹ̀ wá gba ẹ wá gba Ankara. Ah, Ankara ẹ ṣeun ti mọ̀ wọ́n ti mọ̀. Let's talk about it. Let's talk about it with, with Yinka Aifale and EOB. Health Concern Global Consult nǹkan méjì gbàǹkangbì lọ́mọnìyàn nílò láti fi gbádùn ayé bí kan bá yẹ̀ ń bẹ̀ yóò pàkejì lára ni ìdí nìyí tí lè ṣe health concern global consult pẹ̀lú àjọṣepọ̀ multilevel marketing cooperative investment credit society limited ṣe ṣe àgbékalẹ̀ ọ̀nà àbáyọ láti pèsè ọ̀pọ̀lọpọ̀ àjẹsára food supplement tí ṣàtọ́kù ìlera pípé pẹ̀lú àǹfààní àti mú kí ọ làgùn láyé nípasẹ̀ fífowó pinnu owó nínú ọ̀pọ̀lọpọ̀ àlàkalẹ̀ iléeṣẹ́ health concern global consult tẹ́sí máa gba ìdámẹ́wàá sí ìdámẹ́ẹ̀dógún lórí owó tẹ́ ẹ bá fi darapọ̀ mọ́ wa lóṣooṣù ìyẹn ten to fifteen percent of your capital láìṣẹ̀ṣẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa tajà kiri tàbí máa wẹ́ni kúnra oríṣiríṣi packages la nílẹ̀ tí ní kẹ́ ẹ ti yọjú sí wa lọ́fíìsì wa láti gbọ́ àlàyé lẹ́kùnrẹ́rẹ́ health concern global consult wà nílé gàgàrà tó wà lẹ́bàá mrs filling station níkọjá bishop phillips academy iwo road Ibadan. tàbí eob multi concept nigeria limited stanbic bank building opposite ak petrol station niger west challenge Ibadan. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero nine zero five thousand forty eight sixteen zero nine zero five thousand forty eight sixteen health concern global consult your key to health. Orson Welles. àdùkẹ́dùkẹ́ káàárọ̀ ọ̀rẹ́ mi ṣé dáadáa ni ojú ẹ̀ máa kọ̀ rẹ lọ́wọ́ ṣé kò sí. wo gbogbo ẹ kàn dàbí nǹkan oje mo ń ronú bí mo ṣe máa lọ sọ́jà láti lọ ra nǹkan tí mo nílò ní ilé nìjàre ó sì ń dààmú ọkàn mi lọ́pọ̀lọpọ̀. Ah, ah, ṣoṣo ò tí ì gbọ̀n food locker ni ibì kan ṣoṣo tí o ti lè ra gbogbo tẹnu jẹ lóríṣiríṣi lọ́wọ́ tí ò ga jara lọ. ṣé o ti fẹ́ gbọ́ food locker máa gbé gbogbo ẹ̀ wá báyìí níbikíbi tó bá wà ìwọ ṣáà ti lọ sórí www.foodlocker.com.ng tọ́ka sí ohun gbogbo tó bá fẹ́ láì fàkókò ṣòfò wọ́n á sì gbé wá báyìí o lè rí àwọn oúnjẹ bíi iṣu gàrí ẹran èdè ẹ̀fọ́ adìyẹ adìyẹ èso kódà wọ́n tún ta ògì pẹ̀lú àti àwọn ohun èlò oúnjẹ ilẹ̀ òkèèrè kàn sí wọn lórí www.foodlocker.com.ng kó ra gbogbo nǹkan onírọ̀rùn ó lè kàn sí ilé ìtajà wọn ní foodlocker building dùgbẹ́ lẹ́yẹlé road magazine road jericho nìbàdàn kódà o lè lọ sórí google play store láti gba app wọ sórí ẹ̀rọ alágbèéká. ẹ ìròyìn ayọ̀ gbà lè yí o ó ọ̀rẹ́ mi okú àgbálẹ̀ mi www.foodlocker.com.ng ní ìdásí ìbéèrè mi. fún àlàyé síwájú sí ẹ pé foodlocker sórí zero nine zero three one seven eight seven zero three seven. food locker ìrọ̀rùn dé. Let's talk about it. Let's talk about it with, with Yinka Aifale and EOB. ìsòkèlè ló yẹ ká ṣe. ayé gba jẹ́jẹ́ ènìyàn fẹ́ ní fọ̀rọ̀ bí o bá ṣorí ẹni. ayé tótó ayé tótó ayé máa le. kí láti máa ṣayé yìí sí o kò yé mi o. ṣe ayé gba jẹ́jẹ́ ẹ̀sùn pẹ̀lẹ́ ló yẹ ká ṣe ayé gba jẹ́jẹ́ ilé ayé ta wáyé o ayé yìí ogun ni ayé tó ayé tó ayé máa lé kí láti máa ṣayé yìí sí o kò yé mi. yes ibi awilade yìí àwọn hmm. Yorùbá máa ń sọ yìí pé ìgbàgbọ́ ò ní ká má ṣòro ilé èèyàn. wọ́n máa ń sọ bẹ́ẹ̀. ṣùgbọ́n àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n súnmọ́ Ọlọ́run dáadáa hmm. wọ́n á sọ fún yín pé ìránṣẹ́ kan ò lè sin baba méjì. wọ́n ní. ẹni bá ti wà nínú ẹ̀sìn ìgbàgbọ́ tó gba Kristi ní hmm. Olúwa àti olùgbàlà rẹ̀ kò gbọ́dọ̀ bójú ẹ̀ kí ọ̀rọ̀ ayé ẹ̀ má wàá dàbí ti lọ́ọ̀tì. kì í ṣe àwọn kìrìsìtẹ́nì nìkan àwọn mùsùlùmí tó gba ọlọ́run dé ààyè kan tán gbà á ẹ̀sìn yẹn débi tó lápẹẹrẹ wọ́n á sọ fún yín pé ọlọ́run kórìíra ẹbọ. ọlọ́run ò fẹ́ ẹbọ hmm. torí pé ọlọ́run owú ni owú ni kì í fẹ́ kán sin hmm, ẹlòmíín pẹ̀lú hmm. òun ó ní kó má forí balẹ̀ fún òrìṣà kankan lẹ́yìn òun. àwọn nǹkan wọ̀nyí ló ló ta kókó díẹ̀ tá a fẹ́ kẹ́yìn tí ẹ lọ́pọlọ jù wá lọ kẹ́ ẹ bá wa gbé yẹ̀wò. ìbéèrè tí mò ń béèrè láti ìjẹta ni wípé hmm, ṣẹ́gun mhm. ìgbà tí wọ́n kọ bíbélì a sí ń bẹ̀. bẹ́ẹ̀ni. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú ayé yìí ni wọ́n kọ lẹ̀ bí ìtàn sínú bíbélì àbí bẹ́ẹ̀ kọ́. ṣùgbọ́n kì í ṣàwọn èèyàn lásán ló kọ bíbélì. àwọn èèyàn lásán kọ ìmísí ni wọ́n fi kọ ṣùgbọ́n gbogbo ohun tó ṣẹlẹ̀ ni wọ́n kọ sínú bíbélì. kì í ṣe gbogbo ohun tó ṣẹlẹ̀ èyí tó tí a nílò náà kọ fún wa fún ìrìn àjò ayé wa ok náà kọ fún wa torí pé láti fi ṣòdiwọ̀n ayé wa hmm. torí ọ̀pọ̀lọpọ̀ a sọ fún yín pé bíbélì ò kún kò kún tó àmọ́ a béèrè pé èyí tí ó wà lọ́wọ́ yín gan mélòó lẹ́tì mélòó lẹ́tì jẹ́ ń bá tiẹ̀ ká tán jẹ́ tẹ̀lé <laughs> níwọ̀n bá tó jẹ́ tí ò tí ì pé yẹn. Hmm, so òdiwọ̀n ni láti fi ṣe gbèdéke láti fi ṣe òdiwọ̀n ayé èèyàn. kéèyàn lè mọ inú ọlọ́run rẹ̀ hmm. ẹ̀ ń bá mọ bíbélì ẹni bá mọ àlùkùránì ó fi mọ inú olódùmarè inú ọlọ́run rẹ̀ ni torí pé àwọn tó rán wá sáyé láwọn tí wọ́n kọ alukuran àbáwọn tó gba alukuran fún wa wọn kì í ṣe èèyàn lásán àwọn tí wọ́n kọ bíbélì máa wo Mósè tó ń kọ̀rọ̀ nípa ìbí rẹ̀ tó ń kọ̀rọ̀ nípa nílé àtètèkọ́ṣe ọlọ́run dòrùn wáyé ó ti di pé ìmísí ló fi kọ́ torí kò sí láyé gbà kò sí mbẹ̀ kò sí mbẹ̀ kódà àwọn argument kan máa ń wáyé pé àwọn bíbélì kan wà tó yẹ kó ti wá kó tó di pé míì tẹ̀lé kọ́ mọ̀ sọ fún yín pé ìwé rúùtù ó yẹ kó ṣáájú àwọn ìwé kan ṣùgbọ́n gbogbo àwọn nǹkan wọ̀nyẹn òun kọ́ la fẹ́ mú lò báyìí. èyí tó ṣe pàtàkì jù ń bẹ̀ ni wípé ọlọ́run ò fẹ́ ká sìn òun pẹ̀lú bábúni pẹ̀lú mamoni. rí inú méjèèjì hmm. arábìnrin kan bá wa sọ̀rọ̀ wọ́n ní ká forúkọ bò àwọn láṣìírí torí pé ọkọ wọn ọkọ wọn popular. lady evangelist wà làwọn náà lábẹ́ ọkọ wọn. Hmm. wọ́n ní tẹ́lẹ̀ ọkọ wọn ló ní ìjọ ní ìsìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n wà lábẹ́ ìjọ kan ọlọ́run pe ọkọ wọn jáde. àwọn náà ti wá dá tiwọn sílẹ̀ ní ìsìn àwọn á jẹ́ mọ́mì church àti hmm. dáàdì church. wọ́n wọ ọlọ́run sì ń wà lára wọn ọlọ́run rìn ọlọ́run rìn níbi tí wọ́n bá ti ṣiṣẹ́ ìránṣẹ́. nígbà tọ́lọ́run ó ta wọn lọ́rẹ hmm. ìbejì làǹtìlàǹtì ló kọ́kọ́ fún wọn nígbà tí wọ́n ṣègbéyàwó lẹ́yìn ìgbéyàwó wọn ìbejì lantilanti. yìí sì ṣe pé bóyá wọn wojú lọ títí. òpẹ́ tán ṣe ìgbéyàwó lọ́lọ́run dáhùn lóhùn ayọ̀ wọn táìmù tó yẹ kí wọ́n bímọ wọ́n bímọ nígbà tí wọ́n bímọ yẹn tán wọ́n ní ṣàdédé nígbà tí àwọn ṣe ìkómọ tán làwọn èèyàn fámìlì ọkọ àwọn wá ẹ má jà dárúkọ ìlú ẹ má jà dárúkọ agbègbè tó wá normally ó yẹ kí wọ́n ti wá kó tó di pé wọ́n ṣe ìkómọ àmọ́ wọn ò wá nígbà yẹn wọ́n ní lẹ́yìn ìkómọ ni wọ́n wá wọ́n ní àwọn ṣe wọ́n lálejò wọ́n sì sùn àmọ́ ńgbà tó di ọjọ́ kejì ọjọ́ tí wọ́n máa wá wọ́n wá níbi Friday ọjọ́ kejì jẹ́ ọjọ́ sátidé wọ́n ní ọkọ àwọn lọ fún landlord meeting ó sì padà dé ni àwọn wá fẹ́ àwọn ń ṣe oúnjẹ lọ́wọ́ ní igbe ta láti living room hmm. tí ọkọ wọn sọ pé pé kò possible mo ní kò possible wọ́n ní ẹ̀rù tiẹ̀ bá wọn àkọ́kọ́ ọkọ àwọn kì í ṣe tí wọ́n ń bínú àwọn sáré jẹ̀nàjẹ̀nà. tó bá fi mú ọkọ wọn bínú bẹ́ẹ̀ yẹn a jẹ́ pé ọ̀rọ̀ yẹn ti ó gbí kan. wọ́n ní tọkọ àwọn bá sì ń bínú nǹkan méje ni wọ́n máa ń ṣe mm. wọ́n mọ kálòlò wọ́n sì mọ gbọ̀n wọ́n ní wọ́n ń gbọ̀n wọ́n ń kálòlò wọ́n ń sọ pé kò possible kò possible níbo ọlọ́run táwọn ń sìn ọ̀rá wọn bẹ́ẹ̀ wọ́n ní á tóbi fifteen minutes kó tó yí àwọn pé àwọn mọ̀lẹ́bí méjèèjì tán wá láti ìdílé bàbá ọkọ àwọn wọ́n sọ pé ó ní tí wọ́n máa ń ṣe fáwọn ìbejì o ó sì yẹ kí wọ́n ṣe fún wọn. orí tó ń wáyà ni pé òun òun wàá ṣe kinní kan. àwọn làwọn ò lè ṣe àwọn ò lè ṣe wọ́n ní ìbejì yìí wọ́n bíbejì nínú bíbélì kò sì sí àkọọ́lẹ̀ nínú bíbélì pé wọ́n ṣòro lé fún ìbejì wọ́n ní Rèbékà bí ìbejì wọ́n ní bí ọkọ àwọn ṣe ń ṣàlàyé ṣàlàyé báìbù wé ní tó ṣẹlẹ̀ nínú ayé. wọ́n ní àwọn yẹn náà ń pariwo mọ́kọ àwọn wọ́n sì bá tiwọn lọ. àṣetorí tiwọn ni wọ́n ṣe ń pariwo. ẹ wo ọ̀rọ̀ ń bọ̀ à ń bọ̀ lọ. láti fọ ọmọ ẹ ṣe é ṣọ́. ẹ kúrò lẹ́bọ̀dà. ẹ kúrò lẹ́sà. ẹ pẹ̀lẹ́ o. ẹ ra sà. Ah, mo rí pópẹ́ tẹ́ ẹ ti dé. bẹ́ẹ̀ ni sà. ètò yẹn mú yín lọ́kàn gan-an ẹ fẹ́ràn ètò yẹn gan. mo láìkí bọ́dì yín yìí o. thank you sir. Hmm. àbí bí ọkọ̀ tó kún bọ̀. ọlọ́run ẹ tún wá lẹ́ńjìn ẹ ṣe sà. ẹ má bínú ẹ ṣe sà ẹnu iṣẹ́ títí ẹni ẹ kó mọ búyàn máa ń fi yàn ṣàkàwé iṣẹ́ tó gbà ní tiẹ̀ nu. ìrọ̀múlẹ̀ lẹ́ńgìn mò ń sọ fún yín bẹ́ẹ̀ sí. wọ́n lè ẹ́ńgìn yẹn ń kan mi lẹ́nu. ẹ ṣe sà. ẹ pẹ̀lẹ́ dasiki yín ló wù èmi. ẹ ṣe sà. kí ni sáìsì yín. gbé látòrí wa. orúkọ yín àti iléeṣẹ́ tẹ̀ ń ṣojú. orúkọ mi ni Pẹ̀lúmi Tanimọ̀wò. ó oh, Pẹ̀lúmi tanimọ̀ wo mo wá jẹ́ aláṣẹ àti olùdarí pẹ̀lú mi tanimọ̀ wo mọ́jọ́ládé foundation. Ah, foundation foundation bẹ́ẹ̀ni sá. ẹ fẹ́ apolówó foundation. no sir a fẹ́ a fẹ́ empower àwọn èèyàn ní. Hmm, you are not talking. pẹ̀lú mi. sá. kí ni tẹ́ ẹ̀ ń ṣe ní foundation yìí. tá a fẹ́ fi lé pẹ̀lú yín. a máa ń ran àwọn èèyàn lọ́wọ́. irú hmm. ìrànlọ́wọ́ wo lẹ̀ ń ṣe fún àwọn èèyàn. oríṣiríṣi ìrànlọ́wọ́ wà tá a ṣe fún àyàn um, agriculture okay. education health wise and so on and so forth. irú kí n broke ní ìsinṣẹ́ lè ràn mí lọ́wọ́. lọ financial ni. bẹ́ẹ̀ ni sà. Ah, ṣọgbọ́n báyìí mhm. ah, ọlọ́run ló ní kí n sọ. àwa gan ni díẹ̀ fún yín sà. ọ̀dà ah, ṣe mo gbọ́. ẹ kọ́kọ́ sẹ́tù èmi ọ̀sán yìí la broke. ìrọ̀lẹ́ ìtì ẹ̀ ni. ìrọ̀lẹ́ ìní. láti bí aago kan sẹ́lẹ̀ mi ti broke. ìrọ̀lẹ́ ilé mi ti sẹ̀kẹ́ broke owó tá a sì nílò transfer. transfer dada <laughs> o ètò ọ̀ya <laughs> ọ̀dà ẹ pẹ̀lú ìrànlọ́wọ́ tẹ̀ ń ṣe fún àwọn èèyàn àwọn wo ló lẹ́tọ̀ọ́ sí. gbogbo èèyàn ló lẹ́tọ̀ọ́ sí ìtafẹ́ṣe yìí. ok ok. ó wà ó dá lórí iṣẹ́ àgbẹ̀ la fẹ́ hmm. kọ́ àwọn èèyàn. báwo lè ṣe fẹ́ kọ́ wọn. a fẹ́ kọ́ àwọn èèyàn bí wọ́n ṣe ń sin adìyẹ. ok sọ yàtọ̀ sí bá tún ṣe ń sìn. bẹ́ẹ̀ni àwa ní lẹ́yìn ìkúlẹ̀ ọ̀dọ̀ wa. Ah, ní ti gbàlódé. bẹ́ẹ̀ni sá. ok a dẹ̀ tún fẹ́ kọ́ wọn náà bó ṣe ń fi ewé àti egbò tọ́jú adìyẹ. Ah, ah ah ní sùúrù o. that we call organic herbs. ṣe kò ní jẹ àgbàdo mọ́. no a máa jẹ àgbàdo but a máa jẹ ewé. a máa jẹ yes ewé yẹn a jẹ bí ìgbà tó ń lò. a jẹ bí supplement. bẹ́ẹ̀ ni sà ah, so wọ́n ní láti wọ́n ní láti lo any medication fún mọ́. Eh, mọ̀kàdì yẹn ń gba abẹ́rẹ́. bẹ́ẹ̀ ni sà. so kò ní gba abẹ́rẹ́ mọ́. kò ní gba abẹ́rẹ́ mọ́. Ah, yóò sì tóbi tó bó ṣe yẹ kó tóbi. bẹ́ẹ̀ ni sà. yóò sì wà nutritious. yes sà a dúró lẹ̀. bẹ́ẹ̀ni sa. a dẹ̀ ga tó irú bọ́ọ̀yì. bẹ́ẹ̀ni sa. a nípọn tó yín ká. bẹ́ẹ̀ni so a fẹ́ kọ́ àwọn èèyàn bọ́n ṣe ń sin adìyẹ bọ́n ṣe ń fi ewé àtegbò tọ́jú adìyẹ a lè fẹ́ kọ́ bọ́n ṣe ń sin ẹja náà catfish. ok so um, a máa wá fún wọn ní adìyẹ pálí kọ̀ọ̀kan for each participant. lọ́fẹ̀ẹ́ adìyẹ tàwa adìyẹ tàwa fẹ́ há òkè ń ṣe local adìyẹ we are sharing imported breeders okay. imported breed àti kúrò ní nàìjíríà láti two thousand and um, two kò sí imported breeders mọ́ báyìí. nígbà ó kúrò nbolo lọ ẹ̀yin so ní ìsinyìí foundation yìí ti wá order fún ẹ̀yin báyìí ó wà ní ashray wa so a máa fún gbogbo participant ní. imported imported breeders. okay. imported breeders dẹ̀kẹ̀rẹ̀ life palm ẹ̀ ó ju normal layers lọ. Really? breeders tó wà níta nísìn they are local breeders. So the one we are importing now is imported breeders. Okay. Fáwọn èèyàn. Ẹ máa So now. Ẹ ní àwọn participants. Yes sir. Tó ah, bá ju ìkápá yín lọ ńkọ́. No. Tó bá ju ìkápá yín lọ ńkọ́. Àti ṣẹ́rí èèyàn mẹ́ta eh. ni àjọ wà nísìnyí báyìí. Okay. Pẹ̀lú mi Tadimowo Foundation. Uh. Eh. CHI Ajanla Foundation. Okay. Àti bàbá wa ọba Adéyẹmí Olayiwola, Aláàfin Ọ̀yọ́ foundation. So the, we are three now. Okay. So foundation yìí wà fún àwọn tó wá tó ń gbé ní Ìbàdàn àti ará Ọ̀yọ́. Okay. <laughs> Ah. so ẹ ẹ ẹ má ṣe òru òjòrò báyìí. àwọn ará Ìjẹ̀bú ńkọ́. àwọn ará Ìjẹ̀bú ńkọ́ wọn sọmọ Nàìjíríà. wọ́n ń bọ̀ wá. wọ́n bá lè wá they are free they are free. kì í ṣe pé ẹ máa béèrè ìlú kálukú. no no no sir. ọ̀rọ̀ <laughs> ẹ fi ní fọ́ọ̀mù ẹ fi fọ́ọ̀mù já wọn. ìyẹn da ẹ má fi ìlú já wa o. Ah, ah.